máa sọ ìpìlẹ̀ rẹ̀ a máa múnú ẹ̀sìn wa ni béèyàn kú tá a fẹ́ pínkún ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ìbẹ́nú ẹ̀sìn wa á mọ̀ ni béèyàn kọ́kọ́ ọ̀dọ̀ ta lọmọ wà tí yàbá padà rìmárì tí ọ̀bà rìmárì pẹ̀lú èjì àwọn ọmọ wọn kéré náà ọmọ obìnrin tiẹ̀ náà náà ọmọ ọkùnrin tiẹ̀ náà á ṣàlàyé ẹnìkan mọ̀ ti gbéyàwó lé bóun ni sì máa tọ́jú rẹ̀ kí ni dédé tí ó máa fún kí ni tí gbogbo ẹ̀ là máa ń ṣàlàyé kí la wá fẹ́ gbéyàwó nírọ̀lẹ́ ó ní pé jama'a nínú islamu tó bá dẹ́dà fi ránà bí sallallahu alaihi wasallam yìí tí ìlú bá ń rí bí ṣe rí ebi ńlé ebi lóko òṣìṣẹ́ ìjọba ń pariwo àgbẹ̀gán tó ń pariwo ẹni tó jẹ́ ìjọba òun náà tó ń pariwo òun ṣòwò ń pariwo ẹni tí ó ṣòwò òun ń pariwo ẹni tá pé ó pariwo ń pariwo kí ni o tó tún pariwo olówó àwọn náà rù nírúurú pé ẹ̀mí náà balẹ̀ hmm tálákà tí ẹ ti ẹ̀ fojú ẹ̀ pé a ọba rù náà ó pinlẹ̀ rù náà ni so kí ló tó fàtí tọ́lówó náà tí ó gbẹ̀ wá dàrú tó dàpọ̀ báyìí kí ni tó kù tá a máa ṣe gẹ́gẹ́ bí n tí alọ́sàtálá tó ní kí ànàbí ọkọ wa ṣé àkókò bóde ni àbí a máa ṣe pósítà àbòǹkálukú ọmọ jólé ná káàkì jẹmọ ẹjẹ agbọn tó sọ sáàmù sékè ni o tó sọ fún wa tọrọ bá rí báyìí jẹmọ ẹjẹ akọlọ ọmọ lọ́wọ́ ná gbogbo ohun wa bá ń kàn nínú ọsẹ mi wa ẹ̀ ṣe jẹ́ àwo ìhàwó làwọn gan kọsọ́ba àdẹ́dà nàìjíríà lọ́tún lọ́sì òǹkàlùkù ń pariwo ìjọba tí ń bẹ́ńbẹ́ òǹkàlùkù ń pariwo wọ́n máa lọ ní o àfẹ́ wọn bá o kìnnìkan là ń fẹ́ o kó àṣà sùn ní ó ń dàlú ní wọ́n ṣe gbá wọ́n ń wọ́n wá ń bá ní sàlàyé ọ̀rọ̀ kan wọ́n wá fẹ́ clear pẹ̀lú ìsìlámù wọ́n ní protest is allowed but riot is not allowed Islam wá fẹ́ sàlàyé méjèèjì wípé kí ni tí ó yẹ kọjọ́ náà báyọ̀ fún wa Ànábì wa sallallahu alayhi wa sallama tí ẹ bá ní pé òjìṣẹ́ ọlọ́ndà ẹ òjìṣẹ́ ọlọ́nu tó jẹ́ pé ń tọ́lọ ń fún gbogbo tó ti fánú bí pàtàlò ti kónú ọlọ́ndà kò bá ní sàlìkò kí Ànábì ṣe wá rán kálukú ọmọ wa sọ̀rọ̀ bílù ọba ṣe rí pẹ̀lú tẹ́sẹ̀ rẹ̀ bá kọ ni o ẹ ń bá ń sọ fún wa pé ẹ dàrú ni ẹ dàrú ni in ń bẹnu ẹ̀sìn ti ẹ̀nu ẹ ń bá ń sọ pé ẹ mẹ́gbà ni o tá a bá fọ́jú ẹ̀pọ̀ kò ní yẹjú o A lótòótó in ti ń bẹnú ẹ̀sìn ẹ̀ní píríìchì yẹn ṣùgbọ́n kí ni ń bẹnú ẹ̀sìn tiwa àwọn mímọ̀ wọ́n wo àwọn àsọtẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam Ubaratu ibn Samit ní sin ààrẹ lọ́wọ́ ààrẹ tọ́lọ́ sì fi mú ọ̀dọ̀ náà nu Junada ibn Abi Umayya àtàwọn èèyàn kan wọ́n wá bẹ̀wò wọ́n wá ní ìrẹ́ Ubarada ah bá a ṣe ń wọ̀ yìí yóò wọ àkọ́ ọkọ́ aládìí ìfì kan tó gbọ́dọ̀ sàlám tó yẹ pé yàǹfà òkà lọ́wọ́ bíi tọ́ọ̀bà símẹ́láyé yóò tún mẹ́jà ń fà ní fún wọn gan níbi ọba wà bí ó sì máa jàǹfààní fún rọ̀lẹ́ àwọn ọmọ gbé káàkiri á sì tàn fáwọn èèyàn tẹ́lẹ̀ bá ti ń sàǹfààní ńbẹ̀ dáadáa ni wọ́n máa bọ̀ ó wá wojú ọba yìí ó ní ẹ ṣeun ó ní ẹ̀sìn jẹ́ sọ nítànà bí sọ sọ̀rọ̀sọ̀rọ̀ nítorí àkọ́kọ́ gba ìsìlámù ìlọ́wọ́ rẹ̀ a gbọ́wọ́ lórí ọwọ́ rẹ̀ níjọ́ náà ó wá ní èsì ilẹ̀ fẹ́ gbà yìí ẹ gbà pẹ̀lú tí mo fẹ́ sọ yìí ní o alasami wà tọ́ a ẹ ń bá ti jó lórí yín tí bá ti ń bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbà ní o tí sì ń pè yìí sí tọlọ́run tẹ́ẹ̀sán pé tọlọ́run lélẹ́yìí ẹ gbọ́ ẹ gbà ní o àìmọ́ da olórí làmú o lókùrú ìgbà tí ò ti parí lẹ́sẹ̀ kẹ́ ẹ̀ ṣàbúrú wọn ni dàn ẹ wá ní sùúrù fi mẹ́ ṣátínà tó bá jẹ́ pé tí ń pè yìí sí ọkàn yìí gan fàmọ́ tẹ́lẹ̀ ẹ mẹ́ dáadáa o ẹ kò lọ́wọ́ wà fi mẹ́ kìrọ́yìnà kápẹ́ tí ń pè yìí sí ihun tó jẹ́ pé ọkàn gé ìfẹ́ ṣe ni tó jẹ́ ń tọ́lọ́ ń parí lẹ́sẹ̀ tàbí tí ó múlù da ẹ̀sìn o kọ́dọ̀ wà fi rúsìrì náà ibi tí ọba rọ̀ wà lọ́rùn àrẹ́bì ni ẹ̀ẹ́sì tó lọ́mbẹ́ o wà fi rúsìrì náà àti tó wọ́sẹ̀ kíni o tó bá tó rọ̀ wà lọ́rùn wà fi rúsìrì náà wà á fẹ́rọ̀ tẹ́n àlẹ́yìn náà bákan náà tẹ́ ẹ bá sì lò lórí tí wọ́n bá ń fi ayé láyé lójú in tó máa nánú owó ànìkan ń dáná in tó máa gbádùn núùlù ẹ̀yin ìrìnà àwọn ìrìnà ẹ̀yin ìrọ́ mi àwọn ìrọ́ mi sùúrù ni ẹ fi kún o. wà á lànà náà zi àlàmùrù àhàlà ká má sì jáde sáwọn olórí ibi à ń bọ̀ nu ká má sọ pé a fẹ́ já ìjọba ìgbàmọ́ wọn lọ ìyìn tó bá sì gbà láàfún ẹ má bẹ́ẹ̀ o. wọ́n náà wọ́n náà sàṣẹ́ràn tí wọ́n bá ń ṣe báyìí afa náà náà bí dùn kí la burú bí káwọn náà jáde sí hàn bó sòkò lágbára bá ká bó ṣe ìkànnà bó ṣe yín káwọn dá sọwọ́ kìrú ká fọ́ ogun ojú ìpapọ̀ ah! ó ń sọ̀rọ̀ ní ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ o má àkọ́mú sọ̀rà lókùrú ìgbà tí àbá ti ń kírun jàmáà ó ń ń bá ní ìsúlé ẹ gbọ́dọ̀ dẹ́wò nínú hadithu mi tọ́jú hadithu Awfu bin Malik Imam Muslim ló gbà wá Imam Bukhari ọ̀gbẹ́lẹ̀ wa ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ wípé tó bá sì tòtá ìmọ̀ kan ẹ jẹ́ n sọ fún yín khiyaru a'immatikum àwọn ẹni ẹ̀sà nínú àwọn tí ó padà máa jó lórí lórí lórí alladhina tuhibbuna wa yuhibbunakum ó làwọn èèyàn kan wọ́n nífẹ̀ẹ́ yàrá àlùpin ẹ̀yin ó sì tún nífẹ̀ẹ́ wọn nítorí wípé dáadáa lẹ́jọ́ máa fi jowó ara yín dáadáa lẹ́jọ́ máa fi jowó ara yín wọ́n máa fẹ́ dáadáa fún yín ẹ̀yin ó máa fẹ́ dáadáa fún wọn. wa tusalluna alayhim wa yusalluna alaykum bí wọ́n bá ń bẹ́ ń kọ̀rọ̀ wọ́n máa ṣàdúrà fún yàrá lù bẹ́ẹ̀ náà bẹ́ ń kọ̀rọ̀ yìí náà máa ṣàdúrà fún àwọn olórí wa yìí wọ́n jọrọ wọ́n dàrú o ah, wọ́n bá ní kéèsì o àkùnrin ah, wáyé ọ̀nà ẹlẹ́ẹ̀mejì ilẹ̀ wọn ẹ̀kan náà gbogbo ẹ̀ sí lọ smoothly ah, eh, àkókò ń gbọ́ tìlú mi a sì ń gbọ́ tàn mí ìta àbáláyé gan bí ẹsẹ̀ lọ́rọ̀ náà wọn ò torí ẹ̀ padà wá sáyé ànábì ni ẹ̀yẹ tí ó rí bá ń fún yín àwọn ẹ̀sànú bákan náà ẹjẹ́ sọ fún yín wọ́n àyè mẹ́tìkùn àwọn ẹni bínú ẹ̀ tí ó darí yín الذين tubùgìdúnahùn wáyùbùgìdúnakùn àwọn olórí kan ni ẹ̀yin gò ní láìkì wọn ẹnu ò ní láìkì yín bí ẹ̀mí yín ṣe rí seun lẹ́mí tẹ́ ní òrìṣì ẹ kórìíra wọn ẹlòmí ó change ọkọ ẹlòmí sí nǹkan mi kódà wà tẹ̀lé ànúnahùn wọ̀yẹ̀lẹ̀ ànúnakùn bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pè rẹ́sẹ̀ sí wọn ní ọmọ ní ọmọ fi pè rẹ́sẹ̀ sí tọ́ba di ní ọ̀la a máa ka bọ́jẹ́tì fún yín nígbà tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ kọ́lá báwo ni wọ́n ti pèpè àpọ́jẹ́tì àwọn olórí burúkú yìí ah, ó ní bẹ́ẹ̀ ni sàwọ́gá ẹ̀ẹ́ táwọn ẹ̀ fi sí àwọn ẹni òfò tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ bọ́jẹ́tì à ó kálukú náà máa sáré kúrò kálẹ̀ pé wọ́n ní aago mẹ́sàn-án lọ́la lálẹ́ ó ní bàbá wèrè sẹ́gbọ́n tó dọ̀mọ́ ní ó ń sọ lọ́nà ní ẹ̀mọ́ jáde sí wọn. sallallahu alaihi wasallam. nínú hadithu ti Ubada ó ń sọ lọ́nà ní ilà ń taró kufran bawaha àfi tẹ́ ẹ bá rí ìkọ́tọ̀ lọ́nà tán pátápátá lára wọn tó jẹ́ pé fojú ẹ̀ tí ò ṣe pẹ́ sọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà lakum inda Allahi nínú burhanu tẹ́ ẹ sì lẹ́rìí dọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ bá wá tóró náà munabadha munazaa ó tún wá ní ṣẹ́rùtù máa lè kúdúrọ̀ kẹ́ tó sọ pé ẹ gbọ́dọ̀ jáde síjọba gbogbo tí wọ́n bá ń fojú yín rí tó bá wá di wípé wọ́n wá fẹ́ dojú yín kọ́ná ẹ wá wọnú ọlọ́run ìjọba olóní àmọ́ lọ jímọ̀ báyìí ìjọba olóní ká mọ̀ kírun kí ló wá fa ká wá sa òkú ká ní àgbà o ẹkọ́nọ́mì ṣèṣì lọ́sẹ̀ dàbí kí ló tà fi sùúrù kún wípé ibo làwa ti ń ṣe lọ́hùn kí ni nàṣí àtàwọn náà ṣe kí ni o tá a sọ fáwọn náà jẹmọ àwa ń bọ kí wọn á lọ fà tẹsí wa fi náà mẹjáde sún lórí ninety five percent àwọn mímà ibi tí wọn lọ rè àwọn tí wọn lọ bí nǹkan míì wọn lẹ́rìí ṣùgbọ́n ẹ̀rí wọn kò lágbára bí ẹ̀rí àwọn kírókọ rẹ̀ jẹmọ ẹ̀jẹ̀ akọlọmú lọ hadith wa ẹnu kan hadith púpọ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ àgbà pé sọyún òní máa nà ni máa nà rẹ̀ dáa pọ̀ babalọ́dún pàtó àtọ́ hasana rẹ̀ ṣùgbọ́n ẹnu kò tí ì ṣe kéke hadith àbí ìrọ̀rọ̀ ni wọ́n ní sọ́lọ́n sọ wípé wọ́n ní sọ́lọ́n sọ wípé asultan tí wọ́n bá ní olórí rẹ̀ villullahi fil ardi òjì ọlọ́run ni o àwọn tẹ́ ń wò níjọba òjì ọlọ́run ni wọ́n o lórí orílẹ̀-èdè tí wọ́n bá wà ìjọba burúkú ni o ìjọba dáadáa ni o òjì ọlọ́run ni wọ́n faman akramahum faman akramahu ẹni ọba ń pọ́n wọn lé akramahu Allah ọlọ́run náà máa pọ́n àṣẹ ń pọ́n rẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ ní àmọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jọ́ tí láwọn ó jáde protest wọ́n jọ kásùn báà ni abẹ́ kòtò ló ti káìlà ìlà ìlàbà sáfùdùlọ kò káìlà ìlà ìṣẹ́yìn ni ó ní àìlàbà ẹ̀yìn ẹ̀dẹ́ ti kí bákan náà wà mẹ́n àhánàwò ẹ̀ ń bá ń yẹpẹrẹ olórí àhánàwò lọ ọlọ́run náà yẹpẹrẹ rẹ̀ ẹlòmíín láti bí ẹ̀ ń sàsì ló ti dá lágbára dì sí kò fi kọ́gbọ́n àwa ń bọ̀. kí ni ìjáde gangan tẹ́sìn wa fi sọ wípé àágbà fọ́lọ́ àmọ́ wa bẹ̀ lọ́hùn kọ́ba ni mú dáadáa wa nítorí wípé àtàmárúdù wàlìkúrúj alálìkùkámi sábàbùn lìntìṣárì ìjàrọ imi gbogbo òlù tí ó bá ti ń jáde sọ lórí ẹ protesti ṣé bí ẹ ṣe mọ protesti nu mo hmm. tó ní peaceful protest mercy protest nínú islam kò sí tí ń jẹ gbogbo kan nítorí wípé ọ̀rọ̀ yín ọ̀tà sí ẹ tó sọ pé èmi tẹ́ ń wò yìí èmi èé jẹbẹ̀ o pọ́ọ̀tù mi náà rè tọ́bẹ̀ ńbẹ́ńbẹ́ ọbẹ̀ sì tútù ṣùgbọ́n gbogbo ọgbọ́n tẹ bá fẹ́ dá èmi ò lè jẹbẹ̀ tútù o ìdí pọ́ọ̀tù mi ò sì gbọ́dọ̀ gbóná ah. ẹ̀yà mú mi ní ẹ̀ dáhùn kí ló dẹ̀ wò lè ṣe Eh, oh, ìdíbọ́tò gbọ́dọ̀ gbòǹgbòǹgbò ó mú yàn ní pápá nkùkú ó dè lọ́wọ́ sẹ́yìn ó dè lẹ́sẹ̀ méjèèjì ọwọ́ àjùnú omi ó ní tó lè yọ́ mbẹ̀ ní káàrí ọmọ kan mi o ah. ní ọ̀rọ̀ ẹ jáde síjọba ṣùgbọ́n jáde àlàáfíà ni ẹ jáde o hmm. nítorí wípé bẹ́ẹ̀ ṣe ń pín ẹ jáde o intisharul jaroim àwọn àdánwò àgbákò ọ̀ràn yóò ṣẹlẹ̀ mẹ́ẹ̀ nítorí pé kiri amúnú ọ lọ táwọn táwọn ìjẹ́rìí lọ́yìn kò sí fọkànbalẹ̀ mọ́ òde ni wàkọ́tí utorik gbogbo ojú ọ̀nà àwọn tó fẹ́ ṣiṣẹ́ ẹbí wọ́n gbàsọ̀mí wọ̀ wọ́n máa gé gbogbo ojú ọ̀nà máwọn èèyàn lọ gígébò kò sẹ́ntì ọ̀lọ́ọ̀rẹ́ ẹ wo gbogbo afẹ́ cross nísìn alọ north alọlẹ yibo alọgbà aláwo in the name of protest òǹkàlùkù ṣe kí ni o wọ́n dàn tó wù àwọn kò dí mélòó. Tafaruku lè kẹ́rí máa ṣẹlẹ̀ àníbọ́ra wáyé mọ́ ibi tí n tà ń pẹ́pẹ́ fún gan tẹ́lẹ̀ àní débẹ̀ ọ̀rọ̀ tó wá pín yẹlẹyẹlẹ eh, n tà ń sọ ẹjẹ́ àti sùúrù ṣé mo pé tọ́ọ̀nù yóò bá gẹ̀rẹ́ pẹ̀lú tọ́ọ̀nù wọ́n bá tọ́ọ̀nù ìjọ tọ́ọ̀nù ọ̀sìn wọn káyọ̀ káyọ̀ ọ̀rọ̀ faransa bọ́ sí yíbò òkèèrè kan bọ́ sáwúrọ̀ kan ní kankan àgbà ká dá tọ́ọ̀nù fúri tọ́ọ̀nù ó ṣe ní kankan. àwọn táwọn àwọn yẹjú ẹ pẹ̀lú agídí ni. ìfẹ́ ìgbàjẹ́jú báyìí ló ń gbàyè kíkọ́ àwọn kan ò pariwo ẹ̀rọ lọ́wọ́ àgbà ó wọ́n ta farúkọ lè kẹ́límà ẹlẹ́sìn jẹ́sìn náà tó wọ̀ nígbà tí lágbájá kiri jù báyìí lọ kò tó léyìí ó jù báyìí lọ àìmọye bòmí làwọn yóò ti yú ẹsẹ̀ sí àwọn ti ṣe àwọn ẹlẹ́sìn láìmọye bòmí ti pé social media iṣẹ́ lóò lọ fẹ́ sí níbi ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ọlọ́run ti ìṣẹ̀lẹ̀ di ojúmọ́. ẹnu ò ní papọ̀ mọ́ wàsáfù dìmọ̀ ìtàjẹ̀lé ọwọ́ àpọ̀ ẹ̀rù tí ìṣẹ̀lẹ̀ kánúná kánò àwọn èèyàn máa wá rọ́sọ mẹ́kíníṣ aṣọ wọn máa rọ́mọ kí ló mú wàhálà kálórì báwọn wọ́n yọ ọba kan tẹ́lẹ̀ wọ́n fi mí ìbẹ̀ iyọ̀ ń bẹ́ ní òlù tó ń kálukú sì lérò lẹ́yìn wọ́n wà gbé jáde ní ìsìn wọ́n gbé jáde pẹ̀lú ọkọ̀ oní ẹ̀fíṣe súnà rẹ̀. Hmm. aṣọ orin ni Islam ṣe wá. aṣọ orin ló ṣe wá. ẹjẹ́ àpàdà kádùn náà ẹnì tó fèsì gbogbo nàìjíríà ẹn tó bá ní chief of army staff ọmọ kọjá wallahi àfẹ́ńbà fẹ́ sàbòsí gbogbo nàìjíríà ló fèsì gbogbo tó yọjẹ́ kó dúró gbogbo mùsùlùmí tí ò tiẹ̀ lè ṣerú ẹ̀ kó dúró gbogbo kìrìsìtẹ́nì tí ò gbọ́dọ̀ tí ò lè dẹ́rú ẹ̀wò ṣe bí àwọn ṣíà lórí wọn kọjá lọ láyé buhari láàrin thirty minutes chief of army staff sáà ń sọ fáwọn ẹ̀ṣá sì sùúrù pẹ̀lú wọn ebi ni president fi mú jọ náà lọ eléyìí wọn ò lè ráyè jàjàgbara wọn ò lè rú wọn ń kùn ni wọn ò lè kàn ta nígbà protest dé wọn ń ru bóde padà ní tí ń ṣẹlẹ̀ ní Kaduna. ṣé protest lábádé bíi ká lọ máa fọ́lé sí òróró peaceful odidi pharmacy ká gbọ̀n gbòòrògbò peaceful kábọ̀ bí ti ń ta ráìsì ká mọ̀ gbé lápòlápò peaceful rufaida yogurt èmi ìmọ̀ràn yíkọ́ ti mẹ́gbà mọ̀lọ̀ kánò kẹ́yìn tí mo lọ wọ ọmọ mi níbẹ̀ wọ́n mú gbogbo tí mẹ́mẹ̀gbẹ́ peaceful protest a fẹ́ protest fúnjọba agbé k47 lọ ẹ̀yà fẹ́ sọ fúnjọba pé ebi ń pa wá o <laughs> protest la fẹ́ ṣe aṣọ táwọ̀ fi ṣe protest six thousand naira fìlà rẹ̀ four thousand ebi sì ń pa wá la fẹ́ lọ wí jẹ̀mọ́ à kí làwọn tí ó tún wá máa ṣẹlẹ̀ àwọn àfáàjì amọ̀nù ẹ̀sìn wípé láàyè júùsù ṣẹrẹ́án ìfárọ́tù nas alálẹ́ hukam wàtẹ̀nfìrì kùnúbì ànú gbogbo à ń tá a bá jẹ́ wùjà áwù dáwọ́là àwọn tẹ́ pé tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ ẹ̀sìn wá dojúkọ àwọn náà ẹ sọ́ra o láàyè júùsù àtúntàkọ́dà àtọ́ sultan ìfárọ̀tán lè rọ́tà nínú ìsìláàmù a gbọ́dọ̀ dẹ̀wò káwa mú kódà olórí kọ́mọ̀ sa mistake yàtọ̀ sí pé ìdí mẹ́lẹ̀ wọ́n ń fọ́n tó ti dọ̀tí ni ṣùgbọ́n òjọ̀kọ́ lọ́dọ̀tí òjọ̀kọ́ ni ọmọ ẹgbọ́n tó wí ni wọ́n ní òjọ̀kọ́ láàbọ̀mọ̀ tó bá rúyò bóò lọmọ òṣè ní rù iṣẹ́ tí ìyá rẹ̀ gbọ́dọ̀ ti a rù kí la máa ṣe lórí ọ̀rọ̀ báyìí kó sàtìsára padà ní o kó sọ àlà sọwọ́ wà ó ló wà ẹgẹ́ ti àpò ráìsì márùn ọ̀rọ̀ àpò ráìsì márùn ẹgẹ́ ti àpẹẹrẹ ńláńláńlá tó lè gbà àpò ráìsì kọ̀ọ̀kan wọ́n gẹ́ ti ẹ̀ bí ẹ bẹ̀rẹ̀ nu jollof rice wọ́n parí apari àkọ́kọ́ ó ní ẹgbọ́n mẹ́yẹwá pẹ̀lú síbí ah, ẹgbọ́n ebi tó bá jẹ̀rí ẹ̀bọ́ ó ní ní ọ̀sán padà yóò mọ̀ bá apari eléyìí ìkejì ó ti jiná ó dà kò burú bó wà lómi wà ó dà ah <laughs> owó sì lẹ́ẹ̀tì bọnú ẹ̀rọ eléyìí kọjá pé ẹ̀gbìn ẹ̀ ti kọ́ọ̀pù bomi fọ́mi eléyìí nítorí pé ààbọ̀ tí ó yò padà lónìí ọmọ òkú ni o nàìjíríà ò lè dáa lóòjọ́ kò lè dáa lọ́dún kan tí ẹ bá fẹ́ fọ̀ náà tí ẹ bá sì fẹ́ fọ̀ ihun tí ń jẹ́jọba gbòògbó ńlá kéèyàn mọ̀ wà pé ọ wà complex ìjọba complex o ká kọ́kọ́ mú àwọn tí ń wọṣọ kakí àmọ́ àwọn àwọn àmì gbogbo àṣà ami ìjọba fẹ́ tún àmì rọ sí àlàáfíà fúnlù ẹ mọ̀ wo wà láwọn láàrin fọ́ ìyàsí náà ni o ọya immigration ẹ̀wọ̀nú ẹ̀ ó náà di méjì ẹ̀mọ́ ọlọ́pàá ó di mẹ́ta pro safety ó di mẹ́rin navy ó di márùn àwọn òtún ni kọ́sọ́mù ojú ẹni tí bàbá kọ́sọ́mù hmm. civil defence ó ń kálukú wa ń wọnú ẹ̀ báwọn àti àgbélẹ̀rọ tó ń kálukú tó ní ní state ẹ̀ káàkiri tí èsè ti federal level so àwọn yòó pé ìjọba kan dé o ó lóun fẹ́ kọ́kọ́ rí sáwọn òǹkà kíná gbogbo wọn mọ̀ ṣiṣẹ́ fún nàìjíríà purely gbọ́dọ̀ purely ó ti jọ yé wa hmm. gbọ́dọ̀ kí ni o purely ó ti jọ yé wa àwọn akóòrè eléyìí wọ́n wá bọ́ sórí ọ̀rọ̀ education nílùú tá a wà yìí àwọn ibìkan ń bẹ àwọn ọmọ àpótí ní ọmọ ń gbé lọ sí skul wọ́n fi jókòó tí wọn ọba sì ti gbàpótí lọ yọ gbé wọ́n ti bá gé pálí sáìsì ẹ̀ tí ó fi jókòó tójò bá wá ń rọ̀ ó ti ní kíláàsì ẹ̀yọ̀ kan tó kù tiẹ̀ máa kó gbowó sí. bó owó ṣe mú ọ tó ń bẹ̀ ọ̀tọ̀ níyùn lọ́tọ̀ ìyìn táwọn náà wí kọ́sẹ́ni tí ó bọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú sísítẹ́ẹ̀mù yìí táwọn aláàfẹ́ jáde sí àbòsí la ṣe sóńgẹ́ ajẹ́pàwọn kan ní ọ̀rọ̀ ẹ̀sìn wa ni ẹ wá ṣe sùúrù gbogbo ẹ̀yin tẹ́ bá ń bẹ ń di ọ̀rọ̀ yìí tẹ́ ẹ lè sọ̀rọ̀ tí ó mìíràn lù ẹ gbọ́dọ̀ lo mistake kọ́tù yẹn tó jẹ́ pé mistake ni yàtọ̀ sí pé kì tó ṣe mistake ni ta tó fẹ́ sọ yìí ìyìn tó bá jẹ́ mistake olórí ẹ gbọ́dọ̀ lò láti fi bíìlù nú fún wọn láà lè tẹ̀ ń fi rìn kùnú bí àníwò kí n sì pé kẹ́ ẹ fi ọkàn sáfù pé ẹ gbọ́dọ̀ àti ẹsẹ̀ báyìí o ṣàgbé Tinubu ó fẹ́ sọ Nàìjíríà dàbí Èkó ni o kò lè rọrùn o Ah, mélòó ni Lagos state sí ogun adú eléyìí ẹ̀kẹ́ ń gbọ́sà sí orí gbàdá ni eléyìí jùlọ o ah, àwọn náà wò bẹ́ẹ̀ náà àwọn èèyàn sì rèé kẹ́ ẹ mẹ́tì rẹ̀ nìkan tí ó sì lẹ́kùn aburú ni èṣù ó kò bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ni ìwọ ni tí ó kọ̀kọ́ tí ó gbà wájú tí ó sì kìnìún tí ó sọ̀rọ̀ jẹ̀mọ́ tá a bá ń sọ wípé ẹ mọ́ ṣe protest ẹ fara yín balẹ̀ fọba dẹ́dà ẹ jẹ́ akúfàdùà bí ó ṣe dáa ẹ jẹ́ àjọ wa mọ̀ ẹjẹ́ abira wa àwọn tó ní abóde ẹ̀yìn dà ẹbóde ẹjẹ́ àríyé báyìí ẹ̀rẹ́ kó mọ́sọ̀rọ̀ ní olé mọ́ mọ́sọ̀rọ̀ nkọ́rọ̀ yàrá ẹ̀yìn gangan ni ẹ wá líìdì ìyàwó yín kọ́ tẹ̀lé yẹn ọmọ yín kọ́ tẹ̀lé yẹn nígbàgbọ́ yín bá bá tẹ̀lé yẹn tán owó kàlùkọ́ sì àárò mú ẹbí rẹ̀ wípé wẹ́ bẹ́ẹ̀ mi ṣe kí n tẹ̀lé yẹn ẹjọ́ ìmọ̀ rẹ̀ bá fẹ́ kọ́ tẹ̀lé yín kọ́ tẹ̀lé yín gbà náà ṣùgbọ́n àwọn ni àwọn tí ẹ ti palẹ́kọ́ lọ́wọ́ bọ́lọ̀ tó ṣe bá ní panel protest náà tó náà ọwọ́ information ẹ wo tó dálẹ̀ nùlù ẹ wo ọwọ́ kan tí ó sọ pé ó ṣe ní one eight ẹ wo ọ̀dà tó dáńjọ́ náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n ń fọ́ra wọn létí ni náà ti pé àjọ ní ẹ̀fín yìí sẹ̀mí wọn ó ti sùn sí ọlọ́run báyìí torí pé lọ́wọ́ ojúmọ́ ni ẹ́ nísẹ̀mí wọn ọ̀dà ṣé ń tẹ́ wọ́n fẹ́ ti kú ó ìsìlámì ah, lẹ́sìn àlàáfíà àwọn ìsìlámì ah, lẹ́sìn àlàáfíà tẹ́ ẹ bá sì dáńtọ́ jẹ́ mùsùlùmí tí bá ń pariwo eléyìí ẹ pé kalẹ̀ kọ́ wá kẹ́rin rẹ̀ wá òun náà ń wá nǹkan kan ni gbogbo kú mẹ́ẹ̀ yábọ́ mẹ́ẹ̀ jẹ́ mẹ́ẹ̀ wá lọ́wọ́ kí làwọn mímọ̀ di oyé wa tó sì ní ìtumọ̀ tọ̀dá Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ẹjẹ́ àṣìṣe owó sì túnà sanatan sixty years bí sultanin ja'irin zalimin tí odidi ìlú kan bá fi ẹni olórí tó jalábòsì fún sixty years ebi ń pamọ́ o wọ́n ti kọ́ òun lọ́tọ́ o àtijọ́ gbèsè o ọlọ́mọ́mọ́jẹ́ ó gbófòsàn ìlérí kọ́ńtì o tí ìlú bá rí bá fún sixty years khairun hmm. min madinatin bílà sultani lilaylatin wahida ó pẹ́ ju ìlú tí ó lò lórí lọ fóòrù ẹyọ kan torí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní 60 years sí tẹ́ ń sọ pé kọ̀rọ̀rùn tí a bá kó gbogbo ẹ̀ papọ̀ ìyẹn tó lè ṣẹlẹ̀ lóru kan tí ò sí olórí rárá wallahi ò lè jùlọ kọ́ wá lè jùlọ a sì process lọ́wọ́ ọjọ́ kan ẹ̀wọ̀n tó ti bàjẹ́ kọ́ ọ̀rọ̀ àlọ́bàmù fúnjọ́ mẹ́wàá ọjọ́ kẹ̀mẹ́sì tó rẹ̀ wọ́n pa wọ́n pa ni o káwá sọ pé ah wọn bàbá wọn nílà kẹyìn wọn ní òde dòde wọn bóde bá dòde wọn ah, àlùjá mi lẹ́dàkọ̀ bá ń parí ẹ̀ èyí náà tó lágbàlagbà láàrin wa ń bì bóde bá dòde wọn ọ̀rọ̀ ni ẹ fi dá wálé kí ìtumọ̀ rẹ̀ agbálagbọ̀ dá sí mọ́ ìtumọ̀ náà ni protest ni ọlọ́pàá wọn ni ọkọ̀ àlùkò pa station rẹ̀ gbogbo àwọn àwọn sójà ẹ tilẹ̀kùn bárakì ẹnìkan mọ̀ bọ́dẹ o wọ́n ní ìlú fẹ́ fi ìrònú ẹ̀ sí tó dé bá dòde wọn sátínjẹ́ ti yorùbá yẹn kò sẹ́ni tí ó sọ pé páì mẹ́rin mọ́rọ̀ dẹ́bẹ̀ o ibi ni kò ti padà o dáadé mẹ́rin mọ́sọ̀rọ̀ mi o kò sí òdòdòdè wọn nìyẹn wàláhì kò sí bí ó ti ṣẹlẹ̀ rí súnà ọlọ́ni lórílẹ̀ ọ̀ràn wọn ò fi dá wálé nǹkan bàjẹ́ kọjá. ẹ wọ bàbá àti àti ẹ tráfù papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n máa ń dọ́rọ̀ tẹ́sẹ̀ tẹ́lẹ̀ ni o wọ́n wá kàn mọ́lẹ̀ lé ẹ̀ẹ́rì ẹkún táwọn àbúrò máa sun pàdé àwọn màmá wọn. àwọn ẹgbẹ́ ti pọ́n lẹ́kún. ẹ ẹ ẹ ràṣúwájú wà láì gbogbo ẹ̀pà tẹ́ fi náà níbi gàrí lásán àbá mú ẹni àgbẹ̀ ẹ̀wọ̀n gbà sóra mọ́ wọn fa ní ṣúgà ìyẹn tó máa kọ́ òdèdòdè wọn nìyẹn. Hmm. olórí ọwà òjì sí ni wọn. ọ̀dà kọ̀dà sáà sálò lórí alihamudulilayi káwa káwa káwa jẹ̀mọ́ gbogbo àwọn tí ń bó tí ń sí protesti ẹ wo ara wọn five thousand dáwà lálẹ́ o ọ sàkántì ẹtì ẹlòmíì ti ń mánéèjì ti ń mánéèjì ẹ fẹ́ pé ah, wẹ́ ń gbé ìpọ́nlọ̀ ọ̀bàlẹ̀ ọ̀bà wánísìkì ṣé tí amánéjì ẹ̀fí wá ń ṣe ìgbésí ayé tó ti bẹ́ẹ̀ nàbòsí ní ṣe ń bẹ̀ kó kúrò ládùúgbò tó rówó àwọn láńlọ́ọ̀dù tí ń o kọ̀ wà mẹ́sàn-án sí wọn òun sẹ́mi láti bẹ̀rẹ̀ rẹ o èlò seven five mi ò tó rí ẹ̀wà mọ́ gbogbo ìjà wọn wí náà táni ọmọ fi wáyà kọ iná ilé wọn ìjọba náà ìjọba ìjọba òsínà náà làwí o jẹmáà ẹ̀dàkùn Tinubu ọ̀sán bó wa dolówó ni kò pọ̀ sí o wọn Nàìjíríà o wọn kọ sásùn káàkiri igbá o jẹmáà ẹjẹ́ a sì sùúrù gbogbo generation kọ̀ọ̀kan ni ọmọ ní tí ọmọ gbé lẹ́ni òkè ṣùgbọ́n mo fásitì ìrọ gbogbo àwọn tó jẹ́ pé kò yé wọn tẹ́lẹ̀ ni o ajá mọ́mìnì wọ́n láyé àwọn èèyàn sọ̀rọ̀ fọ́ọ̀tì o ẹjẹ́ abóde abóde ẹsẹ̀ nǹkan kò yé wọn ni o bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ yẹn láàrin méjì ló wà àárín àkọ́kọ́ òní wípé èyí táwọn náà jẹ ìtó ẹ fi òkú lẹ fáwọn náà ìdáhà náà jẹ ayò wọn sọ yóò tán bí ẹ ṣe wá rí páwà tá a jára lù wá ń rọbọ lẹ́yìn pé ẹ kílẹ sọ tẹnisi níta sọ pé sáré pé wọn yẹ yìí jẹ àjọmọ <laughs> ah, ẹ bá lọ. ọba yín ni bàbá àjọ lọ. kí ni wọn sọ tẹ ń gbà táwọn tá a sùn mọ́ wọn ẹkú o ẹkú o ẹkú o ìtẹjẹ ìtọ o àṣì jẹ ẹjẹ tó ní ẹ fẹ́ sọ bí ẹ ṣe àwọn ìtẹrí páwà ti ẹhẹn kílẹ bá wọn sọ inú ẹ̀ lásán o wọn yẹ yìí jẹ o ìkàdí ẹsẹ̀ fún yìí o. láwọn lálẹ́ àyè mátòlám yàmàlánà ṣòbolo. láwọn lálẹ́ àyè mátòlám yàmàlánà ṣòbolo. làkàna àdùáfùnà nùú bá ń li. àánàkùnlá. لكان أضعفنا نوبا لأقوانا لكان أضعفنا نوبا لأقوانا أفلولا الأئمة تي باسا وجبتين وي lamiyamlana ṣubùlù wọ́n dá o wọ́n dá o kò sí ọ̀nà kan tí ó ṣe tọ́ lùlù kò sí ah, àjọmọ́ kákan kágbé wá ní ká ìmàjì rẹ̀ kágbé wá ní imagination wípé ẹnìkan ọ̀darí ìlú kó ń pàdé kó wá sí tó wù wọ́n wà àwọn amúyànnú rírá yìí ìgbà tí ò ti ẹ̀rí bá ń gan ẹ̀rí tí lálọ́dún náwó hmm. nígbàgbélé ẹ̀ nígbà wàhálà àti oní abíọ́lá nǹkan kan mọ́ra wọ̀nyí kí nẹ́dẹ́ o tẹ́lẹ̀ǹtì wọn máa ń ṣe ráìsì lọ ọkàn kú kó fi iyọ̀ sí lásán lálọ́dún ó sì gbé. bàbá olóúnjẹ ń lé. báyìí o ìwọ tó ń fi iyọ̀ sí. onídìí yọ tí ẹ̀sẹ̀ tí ó dò. Làólálẹ́ àìmọ́tòlámìyà máa ń lànà ṣòbòlò. Báàbà níjọba kò sí ọ̀nà tí ó ṣe é tọ̀. Orí náà gbólé àwọn ọgbà fóònù lọ́wọ́ ẹ̀ bá a tún ṣe níjọba yìí ibi tí ìjọba tẹsẹ̀ ìjọba ọba jẹ sí ẹwọ bíbẹ sí ẹrí pé àà ẹ bàbá wọn máa sọ fún yàrá àà ń bọ̀ ẹ̀ náà wàá gbà wọn. Hmm. nígbà tẹ́lẹ̀ náà ń tọ́bẹ̀ yẹn mẹ́rin lẹ́rí olú náà rí pé òǹkà ló ń gbà gbà lọ. ibẹ̀ dà. ìmọ̀tòlámíyá màá nùbàlẹ̀ ọkọ̀wánà lákàánà àtọ́fùnà ọlọ́pàá ọ̀dà o ọlọ́pàá òṣùwọ̀n o oore ń bẹ ń bi aṣọ tí ó kó sọ́rùn o ẹ sọ́jọ́ sí kìnìkan ah oore ń bẹ ń bẹ o torí pé làwùláyà ìmọ̀tì tí ẹ bá ṣe pé sọ́jà mẹ́lù tí ó sọ̀rọ̀ pa lù tí ó sì kóòtù tí ó fi ti kóòtù pa làmìlà màlúwà ṣòbọ̀lọ́. gbogbo èyí tó sì pọ̀ nù táwọn èèyàn máa ń wí kóòtù wa àbùsí pọ̀ jù bẹ́ẹ̀ kẹ́kẹ́kan wàlọ́ọ̀yà àwọn èèyàn ètò ọpin ni o tí wọ́n bá rẹ̀ tó dúró tí wọ́n tọpin òótọ́ ń bẹ ń bẹ nítorí pé adájọ́ náà ní tó dé ó sì ní tó tó náà ẹ wá sọ wípé làwùlálẹ̀ àìmọ́tò làwùlálẹ̀ àìmọ́tò tí ọ̀bà síjọba ní. làwùlálẹ̀ àìmọ́tò làmìyá máa ń lànà sọ̀bọ̀lọ́. kọ̀sọ́ náà tá a lè èyí ọ̀nà ọmọ sáyẹ́sì kò sí lè padà nulẹ̀ mọ́. ẹyọ tó jẹ́ pé tí wọ́n pè ní mọ́sáyẹ́sì yóò gbọ̀n lé rẹ̀ bó ṣe súnmọ́tò nǹkan dàrú débi pé òǹkálukú òǹgò ọlọ́bì ọmọ gba fóònù lọ́wọ́ ń gò aládà onú ọmọ gba fóònù lọ́wọ́ dání o ọlọ́bẹ aláàké yóò mọ̀ gba fóònù lọ́wọ́ dání o òǹkùmà yóò ka oníkiri o ó gbọn àti bíbọn náà bá ṣe gbẹdúlé wa wọn bí o gbé bí o ṣe wá fọjú pọ̀ nù. ìka lásán lè ah, ní ìfipá làkà náà àdó àfọ̀nà mọ̀ọ́bánlẹ̀ àkọ̀wánà làkà náà àdó àfọ̀nà mọ̀ọ́bánlẹ̀ àkọ̀wánà. gbogbo ẹni bá ti wá rí pọ́ kéré sẹ́nì kejì ìmúpanu ni ó jẹ fún. ẹ bá ti kéré ìmúpanu ni ó máa jẹ fún ẹ bá tóbi jùlọ bí o ṣe máa dàrú nù bí o ṣe máa dàrú nù jẹ̀mọ́ra nàìjíríà ti rú o. ẹ sọ bẹ́ẹ̀. nàìjíríà ti rú o ó sì tún fálọ hmm. àwọn bàbá wa ní pé òòjọ káàbọ ọmọ tó bá rú yòó hmm. kọmọ ọmọ ń rù iṣẹ́ tí bàbá ti àrẹ gbà ń pínlẹ̀ ran tó bá ti ẹrù mọ́ wọn lọ àdẹ̀wọ́ ọlọ́run ló déhùn wọn wà farabalẹ̀ wọn kò jókòó kí ló mọ̀mọ̀ ìrú tábà tó ní ọmọ fún lóúnjẹ kí ni òní jókòó ń jẹ kó yọ lára rẹ̀ iṣẹ́ yìí wọn àkọ́kọ́ ṣe nígbà bá wa parí sẹ́wọ̀n ta hàn wọn àjáde sọmọ ìpara pé mo bó ṣe wà ọkọ fọ́sẹ̀ kan jọ gẹ̀dẹ̀ wọn làwọn kankan bẹ́ẹ̀ nù rẹ̀ tí pé ni ó sì dànù oúnjẹ kan ni ẹlẹ́yìn náà o sì ní mú ju omi báyìí lọ táyìn báyìí lọ́ọ́ máa sùn tábẹ̀ lọ́ọ́ máa jí nítorí ọmọ ṣe ìrìkúwà sásùn gbogbo yìí ṣẹ̀ṣẹ̀ gírígírí wá rí. ọlọ́run ṣàjẹjẹ o ọlọ́run ṣàjẹjẹ o jẹ́mọ́ ẹ̀ wájú amúlọ́ gbogbo ẹni tó bá rò wípé ayé yìí náà nìkan lọ́mọ àkọ́ mọ́ rò bẹ́ẹ̀ o hmm. tó o sì lọ jẹ́ mùsùlùmí mọ́ rò bẹ́ẹ̀ o ọlọ́run ti fi àlá ó ti fi júwe fún kálukú o àlìkámọ̀ tó ní òṣèṣe yìí international airport wẹ̀ ní yàrá rẹ̀ yìí. bàálù kan dáwọ̀ nìkan gbé. àwọn olóò lọ New York nínú yàrá náà yóò ó sùn orí bẹ́ẹ̀dì. bàálù ti ń fò láàrin wákàtí kan. murtala international yóò airport lọ́mọ̀gbé wọ́n sínú yàrá rẹ̀ yìí. ọwọ́ fò láti àdúrú bíi South America. ẹ̀wọ̀n nínú mọ̀sáfà nínú yàrá kan náà ni. mo ti lọ lójú oorun rẹ̀ yìí ọlọ́wọ́ tó bọ̀ padà o ọwọ́ àwọn onú plẹ̀hùn àwọn tí plẹ̀ gbé wọ́n lọ bí seven hundred and fifty lórí yàrá kẹrin náà ni o láì tí mẹtẹ ń sá fún wọn ah, àlìkàmà wà o sàárẹ̀ ń bẹ o à ń fẹ́sì kò rán àti ẹ̀ ń darí wa ìbẹ̀rù ọlọ́ndọ̀wọ́ yín o àwa náà tẹ́ ń darí ìbẹ̀rù ọlọ́ndọ̀wọ́ wa o níta wánú ẹ̀sìn ìsìláàmù àwọn èèṣe kókò bóde o níta wánú ìsìláàmù àìṣe kókùmọ̀ bóde o àgbà kámáyọ sọmọ ọlọ́run ìrọ́ o àyè ti bẹ̀ẹ̀ sílẹ̀kùn fáwọn tí wọ́n fẹ́ tó dàlúrú ìdàlúrú kú dàlúrú o nìyẹn fúdi èyí ẹwọ ẹ̀sìn walẹ́rì èèmọ̀ tí ń bẹ ní ẹ̀sìn walẹ́rì ẹ̀sìn wo ẹ̀sìn tí ọ̀jẹ̀ wa kù lára ọlọ́run tí bá ń dùn ó sọ amọ́lọ́run kámọ ṣàdúrà kọ́ mọ́kàn padà tí bá tún rí bàkàbàkan ó sọ amọ́lọ́run ká ṣàdúrà kò tẹ́kì ṣépù padà ìtí ọ̀lọ́sùmùtìlì kọ́mọ̀ ọ̀lọ́sùmùtìlì eléyìí kámọ̀ wá sọ pé anábì yìí o tó fi ìsasíwájú. sallallahu alaihi wasallam anábì yìí o tó fi ìsasíwájú. èmi gbà ẹ gbọ́ lọ́nà gbogbo. ní tèmi èmi gbà ẹ gbọ́ lọ́nà gbogbo. anábì wa bàbá Fátímátà. Ànábì wa bàbá Fátímátà. Ànábì wa bàbá Rúkọ̀yàtù. Ànàbí wá bàbá rúkọ yàtò. Èmi rè bí n bá lè kó lọ sí Màdínà, ó máa fasálà tó ránṣẹ́. Nítèmi bí n bá lè kó lọ sí Màdínà, ó máa fasálà tó ránṣẹ́. Sallallahu alaihi wasallam. Bí n bá lè kó lọ sí Màdínà àwọn ah, máa fàṣà látúránṣẹ́. sallallahu alayhi wa sallam. hada wa sallallahu wa sallam ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathiran mazida. alhamdulilayi bẹ̀rẹ̀ lámì káwọn bá ní agbára láti fi wákàtí kan kún ètò ìmọ̀lẹ́kẹ́ máa sọ̀rọ̀ ni olóògbé alákọ̀dá kò jọ kó balẹ̀ fẹ̀mí yín lẹ̀ o. àmín yàrá yàrá ní pẹ́ ó náà yóò jẹ́ kí inú owó tó dáadáa ní àfìlè máa gbádùn tó bẹ́ẹ̀ àlàáfíà kò wá pọ̀ lágbo ara yín àlàáfíà ọ̀pọ̀ lọ dá o ọlọ́mọ aláàfíà ọ̀dà kò jọ ọmọ tí mú kò lórí ìlànà lórí òkú kẹlẹjẹ nínú Islam ọlọ́mọ aláàkọ́jẹ kọ́ wọ́kù ramsey alákọ̀ọ́dá èèlà ìlànà ìlànà adúpẹ́ àmàlóore èyí tí wọ́n ti fún wáàsì tó ní agbára gan ni tó lágbára gan fún àwọn èèyàn wa tí wọ́n sì wọ́n di ìfẹ̀hónúhàn lórí tí Islam sọ náà ni bàbá sọ yìí kì í sọ̀rọ̀ ìfẹ́nú wọn kì í sọ̀rọ̀ kan wọn kì í pé àwọn kan wà wọ́n ti kì í. ilé àjọ wà mẹ́rin náà ni. nípa àwọn àfáà tó dé ilé àjọ wà àwọn àfáà Tinubu bóyá àwọn àfáà Tinubu ni wọ́n tó dé. ní tí bàbá ń wí kì í sọ̀rọ̀ ti tiwọn o ìtànà bíi ọ̀rọ̀ náà láàánú wọn sọ fún wa o láwọn àti ní mùsùlùmí tí kùmùmí tí Islam sọ ni bàbá wí o pé nínú inú ẹ̀sìn yìí ìwọ́de náà jáde sí ẹ lórí pé kò bẹ́ẹ̀ sí mu wọ́n sọ ti aṣáájú náà fún akán náà níbẹ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ wọ́n sọ ti àwọn aráàlú náà fún adákùnrin bàbá alákọ́jọ́ ètò àdúrà ẹ̀kọ́ jẹ́ dáadáa gẹ́gẹ́ àwọn ìbéèrè tí ọba yìí pàápàá jẹ́ nípa nǹkan tó sọ ní òní àtàwọn ìbéèrè míì ó ní o oh eight one one one one o oh six seven o oh seven o six six three nine one three six seven ojú òpó bàdọ́rẹ̀ pẹ̀lú personal fm lójú òpó tí ẹ ti béèrè ìbéèrè tí ẹ bá láǹfààní láì kàn sí ojú òpó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ẹ sì tó lè bá ṣíà program yìí kó lè bá jáfẹ́ ọmọ ìyá wa tí wọ́n mọ̀ gbọ́ abẹ́ẹ̀ ó lè máa fi ra wò lójú facebook wa ẹni pé tí a dábàá ṣáà rẹ̀ aládàá kan náà lẹ́yìn òtún gbà lórí ìbéèrè àti àdàbà ẹ̀sẹ̀ stamp o nine o eight one one one one oh o six seven o oh seven o oh six six three nine one three six seven ọlọ́ba aláàjọ láti jẹ́ kí ojú òpó yọ̀ dáa ìyàwó yẹn ti máa pè láti béèrè ìbéèrè asalaamualeykum tí náà bá kátó oh nine oh eight one one one one oh six seven oh seven oh six six three nine one three six seven ẹ nọ́mbà tí ẹ kó wá sínú láti bá a dá sí i asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh abdulrasaq abdulgafar láti ṣàdéṣe lọ́wọ́ bá wa ṣàdé fún yímọ́nì àwọn ọ̀ṣáṣù wa ló wà bá wa ṣàdé fún ìjẹun ọlọ́run ó jẹ́ ká rí wọn gbéra sí ọlọ́run yóò sì jẹ́ ká bá ní ojú yé rè bí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn ìkan wá ń kọ wá lómi lórí ìtẹ̀ ìjìnà à ń sọ̀rọ̀ nípa ti Islam ní odò àwọn profession and answer about Islam ní ètò ìwà fún o ní ibẹ̀ náà ni àwọn kẹ́kẹ́ kí mo lórí títì a sì mọ̀ pé mùsùlùmí náà ni ó kí mo lórí títì ṣé mùsùlùmí tí nǹkan wá yé mi léwu lórí social media tẹ́nìkan dìdì wọn tán láwọn kí júmọ̀ níbẹ̀ àwọn ṣe gbá ẹnìkan dìdì wọn ó ṣe kú túbà owó ṣé mùsùlùmí sì nǹkan yé délé òun ni àbáwọn náà ó rẹ̀ rí ìgbàgbé gbà lẹ́sẹ̀. ìbéèrè inú etí wọn wí ní pọ́n ní lásìkò ìwọ́de tí wọ́n ṣe yìí èyí tó bọ́ sí ọjọ́ júmọ̀ tó kọjá pé a rí àwọn mùsùlùmí kan tí wọ́n sì kírun júmọ̀ ní ojú títì wọ́n ti ṣe kútùbà náà wọ́n ní sọ mùsùlùmí tí ọ̀rọ̀ yìí ni àbí irú àwọn mùsùlùmí wọn ní irú ẹ̀rí wo làwọn fi gbá tiẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwọn kẹtẹ́ sọ yìí alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah baaki eh, àkọ́kọ́ náà ìjáde wọn àwọn ọlọ́run òbí ṣùgbọ́n oríire tí wọ́n ṣe ni pé àsìkò òórùn tó wọ́n lọ kí ṣùgbọ́n ìtọ́ bá bọ́ jímọ̀ báwọn kí wọ́n lọ kí ń jímọ̀ tí ọba súnmọ́ wọn òní kí wọ́n dà lọ kí ń jímọ̀ wọ́n mọ̀ máa dá jímọ̀ kì lójú títì mà àti ẹgbẹ́ wọn bá tó padà wà bẹ́ẹ̀ ń jímọ̀ mi tí wọ́n máa wá kí bá ń jímọ̀ jímọ̀ lọ́gàá ibi tí wọ́n ti ṣe kí ni o tí wọ́n ti kí yẹn ọwọ́ pé ọba adẹ́dà ó ti ẹ̀fọ́ tún ẹlẹ́mì àsìkò òórùn tó wọ́n ń sin lọ́hùn wọ́n sin ìjáde yẹn gbọ́ ni hmm. eh, ìjáde tí wọ́n jáun wọ́n sì gbọ́ ni tó bá yẹ pé wọ́n bá mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ ṣe bí ìtànà bí sọ ní ẹ̀ ń ṣe pé wọ́n ìrojú rí ọlọ́run ó ní ìrún tí ń kì àsìkò ẹ̀ sí tó wọ́n sì ń kì ibi tó sì gbìyànjú jáde tí wọ́n fi wá ń kírun ọwọ́ yàtọ̀ sí ìtànà sí kí ni o tàbí sàsáàmù tó sọ àjẹ́ pé wọ́n sì gbọ́ ni ọba náà bá ní fún ọtún ẹlẹ́mì ọ̀pọ̀lọpọ̀ òkùnkùn mọ̀ kò yí ẹlòmíín náà wípé ah, tí wọ́n ní ṣe bí ń pa wá ẹbí ń kun pa wá náà lájọ wí tí wọ́n bá ní ṣe ẹ àárí ẹni tí pé nǹkan kò ṣe tí wọ́n bá wọ̀nyàn fún lẹ́sìn pé ebi wo ní ń pè yín sáà mẹ́lẹ́tà máa ń gbé amẹ́ríkà ní ebi wo ní ń pa yín so oríṣi àwọn ọ̀rọ̀ báwọn káàkiri káàkiri káàkiri ló ń kálukú ń sọ ṣùgbọ́n tó bóde sí ìjọba wípé àfẹ́ àgbà tásìkò ní wá tó ti ń kírun ó sì ìgbóòde ó sì gbọ́ni ọ̀bàrẹ́dà bá ní fọ́tún ẹlẹ́mì mẹ́jọ kọ́rọ̀ wọ́n dàrú mẹ́jọ ọ̀rọ̀ tiẹ̀ náà dàrú o ṣàforíjì fún gbogbo wa wàá lù àfúnyọ̀nù rẹ látòkè délẹ̀ bí hakila hawla wàlà quwwata illa billahi al-aliyyil azim. ó eh, ti gbọ́dọ̀ ti ìbéèrè ni pé wọ́n ní irú àwọn tí wọ́n kírun lójú sí wọ́n ṣàṣe òtúbà pé kí ni tí wọ́n mọ̀ sọ lórí òtúbà àná kí ni àwọn nǹkan tí wọ́n mọ̀ sí. wọ́n mọ̀ sọ náà ni pé àgbà kọ́nà wọn sànú wa kí wọ́n wá wọn ò wẹ ó tún ti nǹkan kọ́nà méjì ọ̀dẹ́rù máa lọ ni nǹkan ti yípọ̀ mọ́ra mọ́ra wọn nǹkan ẹ ah nígbà ọmọ primary school bá lóun ọkọ professor. ìgbàbàjà asalaamu alaykum tí dábàá kátó. hello. hello. asalaamu alaykum. Ah. o ne o oh eight one one one one o oh six seven o oh seven o six six three nine one three six seven asalaamu alaykum tí dábàá kátó ah pé asalaamu aleykum. wa aleykum salaam ṣé ká bí mọ́ mi. báwa. ọlọ́run jẹ kẹfẹ́ lórí dáadáa. àmì àlọ́. ṣé àwọn ọlọ́run àti àwọn ṣéèkì wa tí wọ́n tẹ̀lé wọn. ọlọ́ba ni kí yóò. ìbéèrè mi ni pé ní ìwọ́de àwọn tọ́lọ̀ ti sá dára tuntun tí wọ́n gbọ́ yé pé ọ̀wà jáì nínú ẹ̀rẹ́ ìsìlámù wà láàmú àti báwọn aláṣẹ wọn ò ní lè jáde nínú ẹlẹ́ẹ̀kejì nípa pípe irun téèyàn lè máa pèrún lọ táwọn ìyá wa kẹ̀mí ti yá ẹ àtàlámà nípa àbúrò téèyàn lè dáhùn sálámà lórí pípe irun lọ wọn ò jàre wọn pẹ́ o nígbà mẹ́ta láti ara òṣè kàmúlẹ̀ yá. wọ́n ní ọ̀rọ̀ ìwọ́de wọ́n ní nígbà tí ìjọba ń ṣe tí àwọn tí aráàlú ọ̀fẹ́ káàtì aráàlú wa ṣe ìwọ́de mọ́ kí ni nǹkan tí wọ́n ṣe fún ìjọba àdúrà náà ni àdúrà ni ìmáàmù wa ahmed wọ́n sọ̀rọ̀ yìí àfáwà iyad ibn fudayl aná sọ̀rọ̀ yìí wọ́n ní law kana lana da'watun mujabatun lada'awna biha lis-sultan àwọn ìjọba jọ́nà lọ́n sí rè wọ́n tún le ju àwọn táwọn tún sọ pé kiri kankan yìí lọ wọ́n ní tọ́bọ́jẹ́ pọ́lọ̀ wọn bá balẹ̀ fún àwọn aládùá kan ni pé tọ́wọ́ bá ṣàdúrà yìí ojú ẹsẹ̀ lèmi ọlọ́run ọba ọgbà àwọn ìjọba làwọn ìbá ṣàdúrà fún pé ọlọ́run bá ń tún wọn sí i tọ́wà náà ṣe o méjì wọn kọ ṣe o jí wọn máa ṣèfẹ́ inú rẹ̀ jàmáà ọ̀rọ̀ ẹ̀sìn wà làwa sọ yìí nínú ìsìláàmù ni solúsàn wa tí ìjọba tí ìlú ò fi e, tú ètò e rò tẹ́lómi náà bá ní solúsàn nínú ẹ̀sìn rẹ̀ kó wá sọ ọ́ta fún wa ká wá wò pé èwo ni ká kọ́kọ́ mú jẹ́ àmú tí kódà ọ̀tẹ̀ ìmí lọ́rùn ká má kọ́kọ́ tí ìlú ti ìsìláàmù tàbí ẹ̀sìn mi tó bóde jẹ́ àmú solúsàn yìí ọdún márùn-ún tí ìlú ọba tó dàrú sí jù báyìí lọ kásọ tá a bá wá padà bí solúsàn àti tọlọ́run tó jẹ́ ti ìsìláàmù tí ìlú ọba wa dá láàrin ọdún márùn ọdún márùn gan pẹ́ jù èyí ní ìjọba èmi tí wọ́n sọ̀rọ̀ ẹ fi mí sẹ́wọ̀n gbére torí wípé gbogbo nǹkan ní máa ní manua nígbà èbó ṣe ọkọ̀ tán ó ṣe manua sí ààyè omi rè ààyè epo rè mélòó ni dúkìá òun ìyá tí ń tòrò bó wẹrẹ ń jí lóru ń ṣe ọdítìn ń ọdítì àkáàdì tiẹ̀ ọlọ́run wà ní gbogbo adúlọ ayé yìí kò ní fi manua sí ó fi manua sí o ṣùgbọ́n ní ìsìlámù lọ́wọ́ o náà ni ṣẹ̀ríà pé a sinmi ìntàlòlò àwọn lè sọ boldly nínú ìsìlámù wípé solúsàn wàlọ́ inú ìsìlámù lọ́wọ́ gbogbo àfá àti ọba sọ ìrò wípé n tóun jẹ yìí ìlòpin oore ní ìsìnkọ èyí tí ìdánúrú lélẹ́yìí èyí tí ń fọ́ ẹ̀fọ́rí ìlélẹ́yìí torí pé ara ilé ó sinmi ara òkó sì kí ni o ara òkó sinmi ṣùgbọ́n ó ń lọ nígbà tí pé ó nígbà tó lọ́n fẹ́ ká jìyà ìdá tásìkò tí a jìyà ọ̀bà tí ìtàn solúsàn ni wọ́n máa kúrò jù lẹ́mi wa kọ́dà àwa tá a gbé lálàmà kọ́kọ́ rẹ̀ kí ni pọ́nrẹ́ yẹn ṣe gbogbo ṣe wọ́n buhari muslim ni ṣe wọ́n lọ́dẹ aládé aládé káwọn káwọn jọ ó sì yóò kálukú. àsìkò tí ó tọwọ́ náà lọ́wọ́. à ah, irọ́ alásìkò ìyàwó ìtàn ìgbà ọba tán kejì wọ́n ní tí ẹ̀ bá ń pè lọ́wọ́ sí ẹ̀ lè dá sálámà yín tó dáa jù tẹ́ bá ti ń pèrún lọ ẹ̀mọ́ sálámàsì ṣùgbọ́n tí ẹ̀mọ́ sálámàsì ń pè pé ta ìmọ̀ kan kọ́ dáhùn jẹ́jẹ́ kọ́ máa pèrún tiẹ̀ lọ nítorí pé ẹni tó ju ẹni tí ń pèrún lọ àmọ́ sálámàsì òun náà lẹ́ni tí ń bẹ lórí ìrun àmọ́ sálámàsì ẹni tí ń bẹ lórí ìrun ẹyọ ṣùgbọ́n níbi ti sọ fún wa wípé ẹni tí bá ń pèrún lọ ẹ̀yin yòókù ẹ máa dáhùn tí ń sọ ni èwo tó ń sálámà tó ń sálámà sí táìmù bí ọba ń tilẹ̀ wà kùrà nílọ tí wọ́n ti ń pèrún ọ̀rà pàdé bóun ṣe fíkìrì lọ ọ̀ pàdé ká pé náfìlà ló ń ṣe lọ owó ti parí ẹ̀ kápò ti fẹ́ parí ẹ̀ tó bá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ wà stọ́ọ̀pù ìgbẹ́ ẹyọ ọ̀rọ̀ kan tí a lè máa pèrò lọ́tẹ̀yìn ọmọ yẹn náfìlà lọ oníjọ́ jimá tí mo bá ti yẹ sálámà tó gorí mímbàrí tó yọjú sí àtọ́ sálámà báyìí muhammed ó dìde yóò máa pèrò irú yìí nìkan lèyẹn lè fi máa yẹn náfìlà lọ nítorí wípé gbígbọ́ útúbà ó ju dídá ẹni tí ń pèrò lóun lọ àsìkò láwọn tó wá dúró gbogbogbò mọ́sálásí wọ́n tún máa retí kó tó pèrún tán wọ́n máa ṣe àfàsìkò wútúbà tó ju àsìkò tí kí ń pèrún lọ wọ́n sẹ̀sẹ̀ wọn fi máa yan náfìlà là ìgbà nìkan sọ ilẹ̀ ìdámọ̀ adínú lò ìgbà wo lọ́wọ́ máa sálámà sí ẹni tí bá ń kírun wọ́n máa ń sálámà sálámà tí bá ń kírun lọ sàlám ìwà máa ń dàbìlì ìṣàárọ̀ ìṣàárọ̀ ni demonstration bí mo lè sorí mo lè sorí ojú dáná nù ẹ̀ ń tọ́ sọ pé máa mi rí ìmáàmì wọ́ ó sì yọ ọ́ sàfihàn kankan dáhùn ni yóò fi ọ̀kan dáhùn. ẹ̀yìn ni mo dáná ni. báwo. àmọ́ ṣe kan ní ìsìntì ìmírí ẹ̀yìn ni. nísìnyí tó rẹ nǹkan kò sì ṣerú. o ti dá sáàmù nù. o ti da sáàmù nù. yóò ní sáàmù sẹ tó kí n lọ́wọ́. yóò ní sáàmù sẹ tí ń kí n lọ́wọ́. ẹni tó ti dá àjò náà yí pé kí a bọ́ sójú òpó fìsìkù wa tẹ́lẹ̀ bá wí bàbá sí wọ́n ti ṣàlàyé kíní fún wa hmm. bí a lè fi máa dá sáàmù nígbà yẹ personal help náà lójú òpó fìsìkù wa personal help. mo kí n rẹ sálámù sí mi. dáadáa asalaamu aleykum tílẹ̀ abarakatu. ó sọ́lámà sí mi. asalaamu aleykum tílẹ̀ abarakatu. ó sì ah, máa kí ni. a sì máa rọrọ ojú ọ̀pọ̀ facebook personal fm ni ẹ wo bí wọ́n ṣe dá asalaamu láì sọ̀rọ̀ lórí ìran kẹwò kí ó lè bàyè yín asalaamu aleykum tílẹ̀ abarakatu wàhálẹ́kùn sàrà àwọn amẹ́túlá abdulrazak abdulgafar láti ṣàdòsí lẹ́ẹ̀kan sí ni lọ́wọ́ bá san àwọn òṣàṣù adẹ́sùn lórí. ẹjọ́ ìbéèrè tí a fẹ́ béèrè jẹ mọ́ ti irun ní tiẹ̀ kì í ṣe tọrọ pọ́tẹ́sì tí bàbá wa sọ. ẹni tí ó ń kírun fún wa tó jẹ́ ìmáàmù tó yídi wa fún mọ́gírìbì. tá a bá kí ẹ̀kálá ọkọ̀ sí àgáká méjì tí wọ́n kì í sókè hàn á jókòó á ti ta yáká tó padà sórí òkè lọ kírun. bọ́ ẹ́ nìyí òun tiẹ̀ ó kàn dìde lọ sókè ní kò jókòó ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n á béèrè lọ́wọ́ wọn yí pé bẹ́ẹ̀ ápàtà ni wọ́n á kiri yẹn tí wọ́n kàn forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àtàwọn wọn á ní sèyí forí kanlẹ̀ méjì yẹn sódì gbé báwọn ni àbí ó yẹ ká lékún ìrún sí mẹ́rin ní báwọn pé ká jókòó táyé ẹlẹ́ẹ̀kẹta kan wá sí ibi ẹlẹ́ẹ̀kẹrin ìlànà ìmọ̀ pé àlàyé yẹn ju. ẹ tó àlàyé ṣe. ẹ tí ìlú mọ́ gírípì wọ́n kí méjì yẹn tẹ̀ pé tábàjì ọkọ̀ tó méjì àjò àtẹ̀tàyà. ọ̀wà jókòó wọ́n jókòó àwọn dìde ẹlẹ́kẹta lọ direct tó jẹ́ mi séèkì ní ẹsẹ̀ fọ́nmọ̀ mọ́ o. wọ́n wá dìde ẹlẹ́kẹta lọ direct. wọ́n kẹ́rẹ̀ fẹ́ wá jókòó ẹlẹ́kẹta hmm. ẹ̀ta àti ẹlẹ́kẹta tán kẹsàn-án àdámọ̀ fún ọkùnrin kan lẹ́ẹ̀mejì péré pé ṣé ó ti dé báyẹn pèsè fún lálàáfíà. wọ́n ṣàlàyé wọ́n ní ìmáàmù àwọn onígbàtà fẹ́ kí wọ́n gbé nígbà tó yẹ kí wọ́n jókòó fún táyà second raka yẹn wọ́n ní wọ́n gbàgbé wọ́n ṣáà dìde fún ẹlẹ́kẹta wọ́n gbà kúrò tán wọ́n àforíbalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n sálámà wọ́n ní ṣé ó ti mú wọ́n ló ti dá o nine o eight one one one one o oh six seven o oh seven o oh six six three nine one three six seven asalaamualeykum warahmatulahi wabarakatuh. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ kó ètò àdáyé ọjà. àmín yàlla. orúkọ tèmi ni ahmed wahab kúkú látàdé ọ̀yọ́ nìbàdàn. o ẹ fẹ́ àwọn kan ẹgbẹ́ ọ̀lẹ́kẹ́ pé kí ni alukuran àti kí ni pé nípa ọ̀rọ̀ tó yẹn fẹ́ òun níwọ̀n. kò sí nǹkan tó sọ pé kíyà bá ń jẹ wá ká ẹ má jẹ ká máa tọ́ adẹ iye kíyà bá ń jẹ ẹ̀yọ́ ní má nàyà ojú òkò bá dẹ̀ facebook pensioners fm ní ojú òkò. sọ́nà ní yàmbẹ́. asalaamu aleykum tí a bá kàtó. bọ́ọ̀dà fọ́ọ̀tà. asalaamu aleykum. aleykum salaam. aleykum salaam. orúkọ yín máa ìbílẹ̀ tí ń pè wá. orúkọ mi sọ̀rọ̀ àdúrà ìbẹ́lá káyégún. bisimilá ìbéèrè yín. dúpẹ́ bẹ́ẹ̀ pé tó dáa kí ọmọ kékeré obìnrin tó ọmọ sálámọ̀ sí àgbàlagbà ọkùnrin wọ́n ní sọ́dọ̀ ọkọ mékeré obìnrin ọmọ sálámà sí àgbàlagbà ọkùnrin. ọ̀dà tí sálámà bá ti ní fa fìtínà. ṣe gbọ́ sísítà wọ́n ní sálámà bá ti ní fa fìtínà tó ti yẹyìn tí ọba ní fa nǹkan míì. Mhm. asalaamu aleykum tí dábàá kàtó. ṣé dodo ni kí obìnrin máa lọ sí jùmọ̀? orúkọ mi lẹ́sìn pé wá. wọ́n ní sí dandan ni kí obìnrin máa lọ sí jùmọ̀. kí sí dandan. wọ́n ní kí sọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n tí wọ́n bá lọ kọ sábúrú mẹ́ wọ́n ní tẹ́ bá lọ kò sàbúrú bẹ̀. kí wọ́n sì wọ́n mọ̀ sí lọ́nà fìtínà. assalamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. lóye mi lẹ́ẹ̀kan sí láti bá pẹ̀lẹ́ yọ lómi ṣéèkì ọlọ́run bá wa sọ wọ́n lẹ́sàn-án dáadáa. àmín. agbọ́lẹ́nu wọn jẹ́ ní àdìjà lẹ́bí àlékún bíi súnà sí súnà kólà fáwọn láti súnà. ẹ dákun ẹ̀sán náà ìṣèwádìí orí gan wà ní wípé ẹni tí wọ́n wá ń ṣe súnà yìí wálé mẹ́ta tó ti ẹni tí náà yìí rọrùn ni ìgbà katakítí ń bẹ lára rẹ̀ tí àdámọ́ la akatakítí ni orí ẹni fẹ́ máa bú súnà lára rẹ̀ kó tó wálé kejì wọn a ní táwa ń ṣe èrè tára ń dẹ̀ wá àṣekì kí ni ẹni ẹ lè ṣe tí fi gbádùn ó ti bàbá ó ẹ síbi ìjẹun àti lọ ẹ dàgbà bá sọ ni ọba ti ń ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ òye yóò sì nísinmi ọkàn afáwọn amadul hussaini almaru bin ruslan aromali in ti ń sọ nù zubadu rẹ̀ ni wípé fàmàlúwàlá ó bílẹ̀ ọ̀ṣírí ka zakati. fàmàlúwàlá ó bílẹ̀ ọ̀ṣírí ka zakati. takhruj bínú rílẹ̀ ilmi min dhulumati takhruj bínú rílẹ̀ ilmi